alhamdulilayi rabbil alamin fuma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa masalaka sunnatahu fuma amabadu fasalamu alaykum wa rahmatulahi wa barakatu adúpẹ́ fún Ọlọ́run Ọba akira wa kú ọdún ramadan Ọlọ́run Ọba yóò jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ayé àti ní ayé wa gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òní jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù ramadan ètò yín ètò wa húdánù yóò mọ̀ gun orí afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ bí ìṣe wa ní ọdọọdún tọdún náà ti bẹ̀rẹ̀ náà ni èyí tí ó máa wáyé ní ojoojúmọ́ ní dédé àsìkò yìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run èyí jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú rẹ̀ ẹ fi ara balẹ̀ kí á jẹ àǹfààní ọ̀rọ̀ orí ibi láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sharafdin Gbadebo Rọ́jí kí ọlọ́run bá kí ó sì rọrùn fún bismillah. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أتسلا يساجو نكبا بيان نية نينو بوبو سي جوسين اللي يتين بافيسي نتركو لا يسانيا السلاسة نسو جوسين جاسي àníyàn pàtàkì púpọ̀ nínú gbogbo ṣe ìjọsìn tá a bá fẹ́ ṣe ìwọ náà sì ti ona la n'iya gbe. a kì í sọ àníyàn gborí ahọ́n nítorí pé tí wọ́n pè ní àníyá ni téèyàn dìsọ́kàn àdìsọ́kàn gbọ́dọ̀ dín tá a wí gborí ahọ́n àníyá ọgbọ́dọ̀ pẹ̀lú gbogbo òjọ́sìn tá a bá fẹ́ sí a sì tún fi hàn bó ti ṣe pàtàkì kò pé yàtọ̀ sí pé mo dàníyàn tí mo fẹ́ ṣe kí n tún fi kún àníyàn mi pé ńṣe ni mo fẹ́ ṣe jọ́sìn gbogbo òjọ́sìn tá a bá ṣe tí torí kó ní kálukú wa ká mójútó ká sì jẹ́ni tó ṣe wípé kò ní í gbàgbé rẹ̀ ní ìbẹ̀rẹ̀ gbogbo iṣẹ́ nítorí pé bániyàn ti ṣe jẹ́ ọ̀ràn yàn àkókò tó jẹ́ ọ̀ràn yàn sí náà ni ìgbà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìjọsìn tá a dà níyàn fún. wàyí o lẹ́yìn tá a ti mọ̀ pàníyàn ipò tó wà ní nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam ó pàtàkì oníkálukú ọmọ yìí pé àti dàníyàn rẹ kò ní í ṣe pẹ̀lú pé lálá gbọ̀ngàdàn àfikọ́ gbèdè lárúbáwá téèyàn wá ṣe karambà ni pé lárúbáwá ló ń gbọ́dọ̀ máa fi dàníyàn téèyàn fi fẹ́ wérú tí ó máa wérú dàníyàn sínú ọkàn rẹ ní èdè Yorùbá rẹ tó gbọ́ pé nǹkan báyìí mo fẹ́ ṣe láti fi jọ́sìn fọlọ́wọn ọba ẹlẹ́dàá mi mo fẹ́ ṣe nǹkan báyìí lẹ́ni tí ó ń ṣe bẹ́ẹ̀ wá òkọ́sí anabi sallallahu alayhi wa sallam láti fi jọ́sìn fọlọ́run ọba ẹlẹ́dàá mi eléyìí pàtàkì púpọ̀ kí mùsùlùmí ọmọ sùtà níyà ọ pàtàkì púpọ̀. wáyé o kí wọ́n á ní àwọn furudul wudu àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn tí wọ́n jẹ́ kò ṣeé má ṣe nínú àlùwàlá wa àlùwàlá tẹ rí yẹn àṣẹ ọlọ́run ọba ni pé ká وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الآية أن يلقوا دودو نبقوا باتباد دلات الصلاة ẹ̀fọ́jú yín o ẹ sì fọ àwọn ọwọ́ yín títí kárí ìgbọ̀nwọ́ ẹ sì fomi pa orí yín kẹ́ ẹ fi pa orí yín kárí kẹ́ ẹ sì fọ ẹsẹ̀ yín títí kárí kókósẹ̀ méjèèjì eléyìí jẹ́ àṣẹ Ọlọ́run ọba wa nípa bá àtẹ̀sẹ̀ máa ṣàlùwàlá ǹjẹ́ ọmọ yìí pé gbogbo ohun tó náà wọ́n bá sọ nínú áyà àlùwàlá yìí eléyìí tó ṣe pé ọkárí nǹkan mẹ́rin yìí ojú wa fífọ ọwọ́ wa pípa orí wa fífọ ẹsẹ̀ wa gbogbo ẹ̀ ara ń tọ́jú ọ̀ràn àyà àlùwàlá ni. nínú áyà yìí àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọ́n ní ibẹ̀ láti mọ èyí tó pọ̀ jù nínú àwọn nǹkan tí í ṣe ọ̀ràn àyà àlùwàlá bó tilẹ̀ jẹ́ pé mẹ́rin yìí òun náà ni nǹkan tá a rí léyìí tó hàn ẹ̀ka àrùn bẹ́ẹ̀ eléyìí tó ṣe wípé agbọ́yé látara àwọn látara àwọn tọ́lọ́wọ́n bá sọ nínú àyà yìí torí pé Ọlọ́hun ní ya ayyuhalladhina amanu idha qumtum ila salah ní ìgbà tẹ́ bá dìde pé ẹ fẹ́ ṣe sọ́lá àwọn olùmọ́ni àníyàwó ọbẹ̀ àníyàwó ọbẹ̀ ìyẹn ni pé dàníyàn torí rẹ̀ àkọ́kọ́ ọ̀ràn yẹn àlùwàlá náà ní ká dàníyàn torí rẹ̀ ẹni tó bá sálùwàlá tí kò dàníyàn kò lálùwàlá ọkàn fomi sinra lásán ni dandan ní ká dàníyàn sínú ọkàn wa asitima gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe síwájú wọ́n bùkátà kọ́ máa wí nǹkan kan borí ahọ́n rẹ lórúkọ pọ́ńdà níyàn iná ọkàn rẹ náà ni ó máa gbé wàá dà níyàn ọ̀ràn yẹn lélẹ́yìí jẹ́ èyí tó túmọ̀ sí pé tó o bá ti dà níyàn ńkọ́ ọ̀làlúwàlà wo láwàá dà níyàn a ti sọ pé a máa dà níyàn ni níbẹ̀rẹ̀ ìjọsìn àlùwàlà ni mo fẹ́ ṣe kí ni wọ́n máa fi bẹ̀rẹ̀ àlùwàlà fífọ ọwọ́ méjèèjì ni fífọ ọwọ́ méjèèjì títí dín ọrùn ọwọ́ òní wọ́n máa fi bẹ̀rẹ̀ àlùwàlà ó túmọ̀ sí pé kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní fọwọ́ mi méjèèjì ni màá dà níyà kìí ṣe pé wàá lọ àníyàn lára dìgbà tó bá fẹ́ bọ́jú gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ń kà nínú àwọn tíra àwọn màlìkíyà rárá á dà níyà ní ṣáájú ká tó bẹ̀rẹ̀ sí àlùwàlà torí ńgbà tá a bá pé ìgbà tá a bá fẹ́ bọ́jú nìkan láti ó dà níyà ṣé ọwọ́ wa tá a wá fọ̀ ẹnu wa tá a yọ imú wa tá a fín àtomi tá a fẹ́ jáde kúrò nínú rẹ̀ ṣé lẹ́yìn àṣedànù ni àbí kí n túmọ̀ rẹ̀ ńgbà tá a bá ti dà níyà ṣáájú gbogbo eléyìí á dà níyà ṣáájú ká tó bẹ̀rẹ̀ sí àlùwàlà eléyìí jẹ́ àkọ́kọ́ ọ̀ranyàn ọ̀ràn yẹn kejì òun náà ni ghuslul wajh ká bọ ojú wa wàá fi omi fi fọ ojú rẹ níta sì gbàlérò pẹ̀lú ojú eléyìí tá a máa fọ nínú àlùwàlá òun náà ni ohun tó bẹ̀rẹ̀ láti ibi tí irun ti máa wù títí dé ibi tí àgbọn ti pàdé pẹ̀lú ọrùn eléyìí lóòrò nù ṣùgbọ́n níbò ó bẹ̀rẹ̀ láti ibi tí etí tó ti pàdé pẹ̀lú ìdètì títí débi tétí kejì náà ti pàdé pẹ̀lú ìdètì so eléyìí ni ìbò ojú eléyìí tá a máa fọ ìgbà tá máa ń ṣe ń bọ́jú wa jẹ́ máa nínú àlùwàlá a ṣàkíyèsí pé àtòrò àti búyì òun náà la fọ̀kárí a ò jẹ́ni tó ṣe wípé a kàn rọra fọ agbọ̀n iwájú ojú wa lásán àwa fi ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ wọn sílẹ̀ rárá o eléyìí jẹ́ àṣìṣe tọ́pọ̀lọpọ̀ máa ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ kí ó wọn ò sì béèrè kò kí ó kò béèrè ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìsìnà ló máa ń bì. èsì dandan kó jẹ́ pé gbogbo wa jẹ́ olùmọ̀ pàtàkì púpọ̀ kí gbogbo wa máa ṣe béèrè nítorí pé nǹkan tí n bá mọ̀ tí mo bá ti ṣèbéèrè nípa rẹ̀ máa láǹfààní àti mà. bákan náà àwọn pàlàpàlà tó máa ń bẹ lójú wa tó ṣe pé awọ lè wé pọ̀ ńbẹ́ á rí i pé àfọ̀wọ́n amọ́wọ́dé gbogbo àwọn pàlàpàlà lọ́nà tí òfin ní jẹ́ páyé ibìkan sẹ́kù tómi ọ̀kan eléyìí jẹ́ ọ̀ràn yẹn ẹlẹ́ẹ̀kejì tó bá wá ṣe pé èèyàn bá jẹ́ apárí ńkọ́ ibi tí irun tí máa ń hù fún apárí yóò ti tayọ àwùjẹ fáwọn ẹni tí irun máa ń hù lórí tiwọn lọ́nà tí máa gbà hù dáadáa kì í ṣe pé ibi tí irun ti bẹ̀rẹ̀ sí ní hù fún apárí ńlá parí ó ti bẹ̀rẹ̀ sí ní bọ́jú nítorí pé tó bá ṣe bẹ́ẹ̀ yóò fọ orí papọ̀ mójú ibi tí irun ti máa wù fáwọn èèyàn tí ìsá parí ibẹ̀ náà la parí lòun náà ti bẹ̀rẹ̀ sí ní mú ojú fífọ̀ tiẹ̀ náà tí irun bá wá wù ní ojú èèyàn tó tayọ ibi tí irun ti máa bẹ̀rẹ̀ tí irun tiẹ̀ tó hù dé ẹ̀bá ìpéǹpéjú ẹ̀ eléyìí yóò bẹ̀rẹ̀ sí ní fọ ojú rẹ̀ láti ibi tí irun ti máa wù fáwọn èèyàn tí irun tiwọn tí ó wù lọ́nà títí ẹ̀ gbà hù èyí tó túmọ̀ sí pé ibi tí irun wà náà yóò fọmọ ojú tiẹ̀ náà torí pé irun ti hù ó ti tayọ ibi tí géètì irun wà lórí gbogbo àwọn èèyàn tí ó dàbí tiẹ̀. so báyìí láàbọ̀ ojú wa jàmá bíbọ̀ ojú yìí sì ń bùkátà ká lu ọwọ́ wa méjèèjì gẹ́gẹ́ bí súnà ti ṣe fi hàn wá ká lu ọwọ́ wa méjèèjì eléyìí á fún wa láǹfààní láti lè bọ́ kárí yóò fún wa láǹfààní láti lè rí i pé àfibìkan sílẹ̀ láì jẹ́ pa àbọ̀. ọ̀ràn yẹn lẹ́kẹta òun náà ni ghuslu al-yadayni ma'a al-mirfaqayn ká fọ ọwọ́ wa méjèèjì títí kárí ìgbọ̀nwọ́ wa méjèèjì ọwọ́ ọ bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ àkànní ní tí wọ́n ń pè lọ́wọ́ nù ní èdè lárúbáwá àti èdè míì aliyed ó bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ àka títí tó fi dé ìjìká ọwọ́ ni wọ́n ń pè ṣùgbọ́n o ṣẹ̀rí àwọn àlà ó ní ọwọ́ tá à ń fọ̀ tó jẹ́ ọ̀ràn àyàn yọ ọ bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ àka títí kárí ìgbọ̀nwọ́ wa méjèèjì títí kárí ìgbọ̀nwọ́ wa méjèèjì bẹ́ẹ̀ la túmọ̀ rẹ̀ kí ẹ ṣe pé títí dé ìgbọ̀nwọ́ torí tó bá sọ pé títí dé ìgbọ̀nwọ́ ti di àyọkúrò títí kárí ìgbọ̀nwọ́ wa méjèèjì torí pé Ọlọ́run sọ pé wa aydiyakum ilal marafiq ilal ìlà ń bẹ̀yẹ bí ma'na ma'a yẹn ni pé ẹ fọwọ́ yín méjèèjì títí kárí ìgbọ̀nwọ́ méjèèjì eléyìí tó túmọ̀ sí wípé nígbà tí a máa ń fọwọ́ wa lẹ́yìn tá a bọ́jú wa tán á bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ àkàní yàtọ̀ sí bí wọ́n ṣe máa ń sàlùwà láti ẹ̀ tó ṣe pé àti ọrùn ọwọ́ ló ti bẹ̀rẹ̀ sí ní fọ nìsín ọmọ wa sọ wípé sebo ti fọ ọwọ́ dọ́rùn ọwọ́ tẹ́lẹ̀ ńgbà tó bẹ̀rẹ̀ àlùwàlá láì mọ̀ wípé ìtọ̀ kọ́kọ́ fọ yẹn súnà ni ṣùgbọ́n ìtọ̀ fẹ́ ṣe nísìn ọ̀ranyàn ni ọ̀ranyàn sì gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti ibi tọ́wọ́ ti bẹ̀rẹ̀ títí kárí ìgbọ̀n ọwọ́ méjèèjì. so báyìí la ń fọ ọwọ́ wa méjèèjì nígbà tí a bá ń fọ ọwọ́ méjèèjì lẹ́yìn ìgbà tá a bọ́jú bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ àka títí kárí ìgbọ̀n ọwọ́ wa méjèèjì. a wá ṣàkíyèsí wípé ńgbà tá à ń fọ ọwọ́ yìí àyè àwọn ọmọ lọ́nà tó fi jẹ́ pé omi ọ̀rá yìí wọ gbogbo pàlàpàlà àárín ọmọ àkàsọ̀màkà ọ̀ràn yẹn lẹ́kẹrin òun náà ni mashur ras káfi omi káfi pa orí wa káfi omi káfi pa orí wa ọlọ́ni wamsahu bi ru'usikum wamsahu bi ru'usikum ẹ sì fomi fi pa orí yín kárí ẹ fomi pa orí yín kárí yéésì kíkẹ́ kan fi pa orí kómi ọ̀pá bìkan yàtọ̀ síbìkan yàtọ̀ sí àgbọ̀yé alimami shafi'i rahimahullah àti àgbọ̀yé alimami abi rahimahullah nítorí pé alimami shafi'i àwọn ń sọ pé tí a bá ti fomi pa ọwọ́ irun ẹyọ mẹ́ta lórí wa ó ti tó nígbà tí alimami abu hanifa sọ pé tá a bá ti fọwọ́ pa ìdá kan nínú mẹ́rin irun orí wa ó ti tó rárá o eléyìí tó dọ́gba jù ọ̀nà làgbọ́yé imaamu malik níbí tí sì tún ṣe àgbọ́yé imaamu ahmed wípé wamsahu bi ru'usikum ay wamsahu bi jami'i ru'usikum ẹ fomi pa gbogbo orí yín á fomi pa gbogbo orí wa lọ́nà tó ṣe pé kò ní síbì kan nínú irun orí wa láì jẹ́ pomi kan eléyìí la gbàlérò pẹ̀lú fífi omi pa orí àtọ̀ sí bí wọ́n ti ṣe máa ń ṣe tọkàn fomi sọ́wọ́ tọ́wọ́ á fi la orí rẹ láàrin bí ẹni tó fẹ́ lánàá tó fẹ́ lánàá fomi tí ọ̀rọ̀ náà lọ kìí ṣerú eléyìí ni wọ́n wò wàá fi omi wàá fi pa orí rẹ kárí eléyìí ni ọ̀ràn yẹn ẹlẹ́ẹ̀kẹrin bá a sì ti ṣe máa ṣe léyìí òun náà ni ká mú àwọn ọmọ ká wa ká fi gbogbo oríṣi lọ́wọ́ òsì ìyẹn ni pé ìka àtàǹpàkò káfi pàdé ìtàtàǹpàkò tìfábẹ̀là kó pàdé ìfábẹ̀là bẹ́ẹ̀ ni tààrin kó pàdé tààrin tọwọ́ òsì èyí tó tẹ̀lé kó pàdé èyí tó tẹ̀lé lọ́wọ́ òsì ọmọdéní kó náà tún ṣe déédéé ọmọdéní lọ́wọ́ òsì àwọn abẹ́rẹ́ lẹ́ni tó jẹ́ pé ó gbé àwọn ìka àtàǹpàkò rẹ̀ ó gbé síbi ìdètí rẹ̀ àwọn ìka láti ibi tìfábẹ̀là hàn àwọn àgbè síbi tí irun ti bẹ̀rẹ̀ lórí wa àmọ́ àwọn àgbè lọ sẹ́yìn bẹ́ẹ̀ lọ́nà tó ṣe pé kò ní sí àlàfo kan títí tá a fi gbé débi tí irun wa tán sí ní pàkọ́ wa eléyìí jẹ́ ọ̀ràn yẹn dídá padà ń kọ́ sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam lele ọ̀ràn yẹn lè karùn-ún ọ̀nà ni ghuslu rijlayni ila al-ka'bayn ká fọ ẹsẹ̀ wa méjèèjì títí kárí àwọn kókósẹ̀ méjèèjì ká fọ àwọn ẹsẹ̀ wa méjèèjì títí kárí àwọn kókósẹ̀ méjèèjì ọ̀ràn yẹn lélẹ́yìí jẹ́ nínú àlùwàlá eléyìí tó ṣe pé àlùwàlá kan ò lè lálàáfíà nígbà tá a bá fọ ẹsẹ̀ wa méjèèjì pẹ̀lú àlùwàlá wa àbí tá a bá fọ ẹsẹ̀ wa méjèèjì láì kò fọ́ mọ́ láì kò fọ́ dé kókó láì kò fọ́ kárí kókósẹ̀ wa méjèèjì torí ẹ̀ àwọn á ní fọ òkè ẹsẹ̀ lásán ká fi àtẹ́lẹsẹ̀ sílẹ̀ o à ń fọ tàtẹ́lẹsẹ̀ tàtẹ́lẹsẹ̀ ni à ń sì fọ tìgìgísẹ̀ tìgìgísẹ̀ ni asbighul wudu waylun lil a'qabi minan nar anabi sallallahu alayhi wa sallam ó ní wáyìlù kó máa jẹ́ ti àwọn gìgísẹ̀ nínú náà al ibn kathir rahimahullah wọ́n ní wáìlù yẹn àyíká ní nínú náà jahannam ọlọ́run dákun mẹ́jọ tọ́ sí wa tó yẹ pé kò sí tí wọ́n sọ sínú rẹ̀ tí nǹkan náà yọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ kọ́ máa jẹ́ ti àwọn gìgísẹ̀ nínú náà jahannam ìyẹn ni pé gbogbo gìgísẹ̀ tá a ṣàlùwàlá tá a jẹ́ kí omi kó débẹ̀ tá a fomi fọ gbogbo ẹ̀ láfọ̀kárí mọ̀rọ̀kọ́ wọn náà ti rí báyìí alálùwàlá àjàmbàkù tó ṣe pé kò sí bó ṣe ṣàlùwàlá láyé àfi ó kù díẹ̀ káàtó yàtọ̀ sípò lè fi ṣe sọ̀láàtì kọ́lá làáfíà èpè tún bẹ fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam kí ni kàn lójú gánà rí kí ni kàn lójú tó fi wá jẹ́ pò ní farabalẹ̀ sàlùwàlà ọ̀wọ́ àwọ̀ mọ́sálásí kò fẹ́ sàlùwàlà ọ̀fẹ́ ṣe sọ̀lá àwọn èèyàn tó máa ń kí ìṣẹ́ṣẹ́ rẹ̀ wọ́n mọ̀ àwọn kadúrú bàbá yìí irú àlùwàlà kàlùwàlà òun bàbá yìí sí adúrú bọ̀ọ̀dá yìí irú àlùwàlà kàlùwàlà òun bọ̀ọ̀dá yìí sí tí èsì pé kò sómi bí ọba sì somi ebi tayammum ẹni ṣẹ̀ríà ní ká ṣe torí ẹ̀ á fọ àwọn ẹsẹ̀ wa méjèèjì títí kárí àwọn kókósẹ̀ wa méjèèjì eléyìí jẹ́ ọ̀ràn yẹn karùn-ún. ọ̀ràn yẹn lẹ́kẹ̀fà òun náà ni at-tartibu bayna al-a'dha as-sabiqa. àwọn oríkèé tá a sọ pé á fọ̀ wọ́n yìí adarúkọ fífọjú adarúkọ fífọ ọwọ́ adarúkọ fífọ mi pa orí adarúkọ fífọ ẹsẹ̀ ká tò wọ́n bá ti ṣe wíyì ọ̀ràn yẹn ló náà kọjá pé fífọ ojú ó síwájú fífọ ọwọ́ títí kárí ìgbọ̀nwọ́ méjèèjì fífọ ọwọ́ méjèèjì kó síwájú fífomi pa orí eléyìí báyìí kóun náà wá síwájú fífomi parí kóun náà síwájú fífẹsẹ̀ méjèèjì eléyìí náà ọ̀ràn yẹn ni torí bẹ́ẹ̀ lọ́lọ́run ọba wa ti ṣètò bó tilẹ̀ jẹ́ pé títò tọ́lọ̀ ń tò nínú alukur'an àwọn olùmọ̀sọ yìí pé wáò wáò wáò lọ́lọ́run fi tò ẹ̀yin náà tẹ́tí wáyà وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين هاني بي لاني ẹbọ ojú yín ẹ sì fọ àwọn ọwọ́ yín títí kárí àwọn àgbọ̀nwọ́ yín méjèèjì ẹ sì fomi pa orí yín kárí ẹ sì fọ àwọn ẹsẹ̀ yín méjèèjì títí kárí àwọn kókósẹ̀ yín méjèèjì á rí i pé gbogbo ọ̀rọ̀ yìí tọ́lọ́run bá tó tò lẹ́sẹẹsẹ yìí ńṣe ní fi ọ̀rọ̀ kan tẹ̀lé kejì pẹ̀lú wáò wáò wáò. والمقرر في اللغة العربية أن الواو لا تقتضي الترتيب eléyìí tí òfin ṣẹ̀ríà òfin èdè lárúbáwá sì fi lélẹ̀ òun náà ni pé wáò kò túmọ̀ sí pé ọ̀kan tẹ̀lé kan kò túmọ̀ sí pé ọ̀kan tẹ̀lé kan èèyàn lè sọ pé ذهبت إلى السوق وذهبت إلى المسجد wa dhahabtu ila al-madrasati wa dhahabtu ila al-bayt kéèyàn sọ pé mo lọ sọ́jà mo sì tún lọ sí ilé mo sì tún lọ sí mọ́ṣáláṣí so eléyìí ò túmọ̀ sí pé bóyá lílọ sọ́jà ó síwájú lílọ ilé ó sì síwájú lílọ sí mọ́ṣáláṣí nǹkan tọkàn túmọ̀ sí ni pé mo ṣe nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí láì kò ṣe àlàyé èwo ló síwájú ọ̀kan. ǹjẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa a jẹ́ pé alùwàá la taqtadi at-tartib. níbo la ti wá rí ipe ká tu àwọn oríkèé àlùwàlá yìí gẹ́gẹ́ bá a ti ṣe kà sílẹ̀ yìí ọ̀ràn yẹn ni ipe ọ̀ràn yẹn ni kí ojú bíbọ́ kó síwájú fífọ ọwọ́ méjèèjì títí kárí ìgbọ̀n ọwọ́ méjèèjì ọ̀ràn yẹn sì ni kí fífọ ọwọ́ méjèèjì títí kárí ìgbọ̀n méjèèjì kó síwájú fífomi pa orí ọ̀ràn yẹn sì ni kí fífomi pa orí kó síwájú fífẹsẹ̀ méjèèjì ibi tá a ti rí i òun náà ní ìṣe ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé anabi ọ̀sàlù alárìnjọ kan àyàfi kọjá pé tó gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ṣe ṣàlàyé nínú alukur'an yìí báyìí wa muwadabatu nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam ala fi'lin min al-af'al tuhmalu ala al-wujub wọ́n ní títẹpẹlẹmọ tànàbí bá tẹpẹlẹmọ ṣíṣe sẹkàngbọnà kan pàtó ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ayé ńṣe ni máa tọ́ka sí pé ah ànábì ọ̀sà dédé máa ṣe bẹ́ẹ̀ gbogbo gbà ó àyà àfikọ́ jẹ́ pé ṣíṣe bẹ́ẹ̀ ń kọ́ ọ̀ràn yẹn ni. tẹ́lẹ̀ báyìí wa ajẹ́ pé bá ti máa to àlọ́ aláwa nù kọ̀ wá sí ìgbàláyè ò sí fún ẹ láti wá gùn lé wípé wá ò kọ̀ tọ́ka sí títò nǹkan kọ̀ wá bẹ̀rẹ̀ àlọ́ alá tiẹ̀ láti ibi fífọsẹ̀ ńgbà tó bá wá fọsẹ̀ tán kó fomi pa orí ńgbà bá pa orí tán kọ̀ wá ṣẹ̀ṣẹ̀ fọ ọwọ́ rẹ má pa ńgbọ̀ bá wọn fọwọ́ pẹ̀lú apá tán títí kárí ìgbọ̀nwọ́ kọ́ wá ṣẹ̀ṣẹ̀ wá bọ́jú ńgbọ̀ bá wọn bọ́jú tán kọ́ ẹ̀sẹ̀ fomi kọ́ ẹ̀sẹ̀ fa omi símú ńgbọ̀ bá fomi símú tán kọ́ ẹ̀sẹ̀ fẹ́ jáde ńgbọ̀ bá ṣe bẹ́ẹ̀ tán àbí kọ́ kọ́kọ́ fẹ́ omi jáde kó o tó fà símú sóṣèṣe àbí kó o tún wá yọnu lẹ́yìn rẹ̀ kọ́ wá ṣẹ̀ṣẹ̀ wá kọ́ ṣẹ̀ṣẹ̀ wá pé ọ̀ṣẹ̀ṣẹ̀ tó fẹ́ fọ ọwọ́ méjèèjì títí dé ọrùn ọwọ́ kò sáàyè rẹ̀ kò sáàyè rẹ̀ nítorí pé lódodo bí wàá wọ̀ bá tọ́ka sí pé ẹ tó nǹkan ṣùgbọ́n nàbì sallallahu alaihi wasallam tó lọ́n fi òdodo yìí rán bó ṣe sẹ́nu èyí sì mẹ̀sọ́ ju yẹ́ ẹ̀sọ́ lọ gẹ́gẹ́ bí èèyàn ò sì lè mọ ìyẹ́ ẹ̀sọ́ náà jẹ̀sọ́ lọ torí de eléyìí báyìí bọ́gà wa tọ́lọ̀ ń fi gbogbo dáadáa yìí rán bó bá ti ṣe ṣe bẹ́ẹ̀ náà làwa náà gbọ́dọ̀ ṣe. ọ̀ràn títò tá lákọ̀ọ́kọ́ òun náà ni pé kó o jẹ́ kí fífọ ọwọ́ rẹ méjèèjì títí kárí ìgbọ̀nwọ́ kó tẹ̀lé bíbọ́ ojú rẹ kó o jẹ́ kí pípa orí rẹ kó tẹ̀lé fífọ ọwọ́ rẹ méjèèjì kó o jẹ́ kí fífọ ẹsẹ̀ rẹ méjèèjì kó tẹ̀lé fífomi pa orí rẹ. ṣùgbọ́n títò wọn tẹ̀léra wọn lẹ́sẹẹsẹ yìí òun náà ni wípé ká má ṣe fi ká má ṣe fi eléyìí tá a máa kà nínú àwọn tírà màlìkíyà wípé àwọn ń pè ní alfawr alfawr yẹn ni pé ká máa yára ká má ṣe fi ọ̀kan falẹ̀ lẹ́yìn ọ̀kan yẹn ni pé kó má jẹ́ pé ńgbà tá a bọ́jú tán àwa tó jókòó lọ fáá ńgbà tó pẹ́ tégbèrègbè tégbèrègbè iná ìlà tó wá ṣẹ̀ṣẹ̀ wá pé ọ̀dà jẹ́ ní tó wá fọwọ́ báyìí ńgbà tégbèrègbè tégbètúnrègbè tán tí gbogbo ara ti gbẹ tán àwa pé ń fọwọ́ pa orí egbèrègbè egbèrègbè orí gan ti gbàgbé pé wọ́n fomi pa òun ìgbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá sọ pé jẹ́ ní tó ṣe ìtọ́kàn lẹ́yìn rẹ̀ ọlọ́run má jẹ́ torí ẹ̀ bàbá ní sí àlọ́ aláṣẹ ká ṣe tẹ̀léra wọn lẹ́sẹsẹ kó sì tán lẹ́ẹ̀kan náà ni eléyìí náà ọ̀ràn àyàn ni eléyìí jẹ́ àwọn ọ̀ràn àyàn àlọ́ àlá mo rò pé àwa náà láàrin ara wa báyìí lẹ́yìn tá a ti gbọ́ àlàyé yìí báyìí yóò rọ̀ wá lọ́rùn báwa náà bá tiẹ̀ bira wa léèrè kínìkínìkínì wa kó bí ẹnìkejì léèrè so o lè rán mi létí gbogbo tí wọ́n pè lọ́rùn àyàn àlọ́ àlá báyìí eléyìí tó jẹ́ kò sí mẹ́sìn nínú àlọ́ àlá tó sì pé téèyàn bá ti pati àlọ́ àlá ò lè já àlọ́ àlá àlọ́ àlá ò lè já àlọ́ àlá mo rò pé a ti gbọ́ ó sì yẹ ká lè ranra wa létí nípa rẹ̀. wàyí o lẹ́yìn àwọn eléyìí àwọn akínlọ́jẹ́ súnà nínú àlùwàlà eléyìí tó ṣe pé ṣíṣe rẹ̀ ìṣe ànábì ni sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tó ṣe pé wọn ò sí nínú nǹkan tó jẹ́ ọ̀ranyàn túláàsì nínú àlùwàlà eléyìí tó ṣe pé téèyàn bá pátì kò pé kálùwàlà èèyàn ọmọ làlàáfíà nítọ́kàn wà ń bẹ̀ ni pé èèyàn pàdánù ládàá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó yẹ ká mójútó ṣíṣe wọn àwọn nǹkan wọ̀nyí báyìí òun náà ni asiwak karùn pákò ṣáájú ká tó sàlùwàlà nítorí pé ọba tá à ń lọ bá sọ̀rọ̀ òun náà ni ọba ẹlẹ́dàá wa ẹlẹ́dàá wa tó ṣe wípé òun náà ni ọba tó ṣe pọ́ dá wa téèyàn bá sì fẹ́ lọ bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ó yẹ kó ṣe ìpalẹ̀mọ́ gidi tá à ń lọ béèyàn ẹgbẹ́ wa sọ̀rọ̀ ṣé bá a mọ bá a ṣe máa wọ tìsàlẹ̀ àpàtì tá a fọnu fọnu fọnu fọnu tí nǹkan mi ò tún fẹ́ wọ̀ torí kí wọ́n má bàa pé kí rùn ẹnu wa ṣe rùn báwọn ọ̀fẹ́ bá wọn sọ̀rọ̀ òun sì ń jẹ́ kẹ́nu rí ọrùn torí ẹ̀ àrùn pákò ṣáájú àlùwàlà. bákan náà nínú súnà àlùwàlà òun náà ni ká fọ ọwọ́ wa méjèèjì ká fọ ọwọ́ wa méjèèjì títí di ọrùn ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta nígbà tá a bá bẹ̀rẹ̀ àlùwàlà gẹ́gẹ́ bó ti ṣe máa ń fọwọ́ ní ìbẹ̀rẹ̀ àlùwàlà hàn èyí tó kọ́kọ́ ṣeun súnà ẹ̀. bákan náà nínú súnà àlùwàlà òun náà ni ká sì gbó sùkùsùkù ká tú dànù ó ti tó pa àfòmìyọ ẹnu nítorí pé ẹ rántí pé a ti ní kárùn pákó ṣáájú ká tó bẹ̀rẹ̀ àlọ́lá so pákó tó ti rùn yẹn ó ti tó ṣùgbọ́n tí èèyàn bá wá bomi sẹ́nu náà tó tún fọwọ́ tó tún fi pẹ̀lú rẹ̀ tó fọmọ ká tó fi pẹ̀lú rẹ̀ tó fi gbó eyín gbó ẹnu rẹ̀ kò sí tó burú ń bẹ̀ tó ká fa omi símu wa ara sún náà lọ́la ni ká wá rí i pé yíyọ ẹnu ló síwájú fífa omi símu súnà tún lélẹ́yìn náà tó dúró tiẹ̀ gédéǹgbé kí yíyọ ẹnu kó síwájú fífa omi símú òun náà dúró gédéǹgbé ká sì fa omi símú wa kó tó di pa abọ́jú wa súnà tó tún dúró gédéǹgbé lélẹ́yìn bákan náà nínú súnà àlùwàlà òun náà ni takhlilu lihyatil katifa irùngbọ̀n tó bá kún tó sùrùjọ ká fi ọmọ àkáwa ká fi yà á irùngbọ̀n tó kún tó sùrùjọ dáadáa ká fọmọ àkáwa ká fi yà á nígbà tá a bá bọ́jú débi tí irùngbọ̀n wà ká fi ọmọ àká wa tómi ń bẹ́ ń bẹ́ ká fi ya irùngbọ̀n yẹn. bákan náà nínú súnà àlùwàlá òun náà ni tẹ̀yàmùn kájẹ́ni tó ṣe pé apá ọ̀tún apá ọ̀tún ní àwọn oríkèé tó lọ́tún tó lọ́sì apá ọ̀tún lákọ̀ọ́kọ́ máa fọ̀ síwájú apá òsì apá ọ̀tún lákọ̀ọ́kọ́ fọ̀ síwájú apá òsì ẹsẹ̀ ọ̀tún lákọ̀ọ́kọ́ fọ̀ síwájú ẹsẹ̀ òsì yàtọ̀ sétí àní pé tí ọ̀tún lákọ̀ọ́kọ́ pa ká tó pe etí òsì á pa wọ́n lẹ́ẹ̀kan náà ni á fòmí pa wọ́n lẹ́ẹ̀kan náà ni nínú àwọn súnà àlùwàlá òun náà tún ni alghaslatu thaniyatu wathalitha fífọ̀ tá a bá fọ oríkèé wa lẹ́ẹ̀kejì àti fífọ̀ tá a foríkèé wa ní fífọ̀ kẹta fífọ̀ tá alákọ̀ọ́kọ́ ọ̀ràn yẹn ni fífọ̀ kejì fífọ̀ kejì àti ẹlẹ́ẹ̀kẹta fífọ̀ kejì àti ẹlẹ́ẹ̀kẹta ọ̀ràn yẹn ni o ọ̀ràn yẹn kọ́ lòun súnà lòun ṣùgbọ́n fífọ̀ alákọ̀ọ́kọ́ fífọ̀ alákọ̀ọ́kọ́ fífọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀ràn yẹn lòun alhamdulilayi rabbil alamin fúnma salatu wa salam ala rasulillah adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ ọ̀rọ̀ náà ni à ń gbọ́ ní láti ẹnu àwọn olùmọ̀ wa ní àtàárọ̀ nǹkan lọ́ba kejì kí a rí wọn pẹ́ lórí àlùwàlá adúpẹ́ ẹnìkọ̀ọ̀kan wa náà yẹ kó ti rí tiẹ̀ náà dì mú lè tó ṣe wá láǹfààní bọ̀ wá fẹ́ béèrè pé nígbà tẹ́ mẹ́nubà fún wa bá ṣe ṣe àwọn àlùwàlá yẹn ní oríkèéríkèé tẹ̀léra wọn tẹ́yìn bá wa ṣe mistake tó gbé tọ́gbàgbé ẹlẹ́ẹ̀kejì tó lọ sí ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ ti wá síta ọtá lùwà ó ti parí àlùwà láyìn kó wá tó rántí pé òun mọ̀ ti fẹ̀yọ̀ kan lẹ̀ báwo ni ó sì yóò padà síbẹ̀ ní àbóbàjẹ́. ẹ̀rọ kan ló fi lẹ̀. bóyá bí àpèjúwe ó fi apá fífọ́ méjèèjì lẹ̀ ó gbàgbé pé òun ò tí ì fọ́ tó fi bọ́ síbi pípa orí ó wá fi fọ ẹsẹ̀ tán ó wá ẹsẹ̀ wá rántí. lọ́kùnrin bá tó bá ṣe pé kò tí ì kú láyé yóò wá ṣe gbogbo àwọn sí àlùwàlá tó tẹ̀lé yóò fọmi pa orí rẹ̀ ní ìsìn yóò fomi pa etí rẹ̀ lọ́tún yóò wá fọ ẹsẹ̀ méjèèjì lọ́tún ìgbà náà làlùwàlá rẹ̀ tó parí. alhamdulilah bákan náà gbàtẹ́ mẹ́nubà fún wa nípa yíyọ ẹnu níbi àlùwàlá a fẹ́ béèrè pé gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe bá a bá ti bomi sẹ́nu àtúmọ̀ gbìyànjú àti fi ọwọ́ gbó kí àwa mọ ìdájọ́ èdè tó rẹ̀ mẹ́nubà fún wa gbìyànjú. adé ṣàlàyé rẹ̀ ipò olè fọwọ́ náà sí tó bá fọwọ́ tó fi gbó ẹnu rẹ̀ kò sí tó burú ń bẹ̀ tó bá sì fomi sẹ́nu tó gbó sùkùsùkù tó tú dànù ọ̀nà àti tọ̀. alhamdulilayi ibà ni a dúró sí ẹ jẹ́ kí a pàdé àwọn olùmọ̀ wa dédé àsìkò yìí ní ọ̀la kọ́lọ́ba kí ó ṣe ní ìrọ̀rùn fún wa àti ẹ̀yin àtàwọn olùmọ̀ wasalaamualeykum wa rahmatulahi